Timoti kínní orí kẹta. Òdodo ọ̀rọ̀ nìyí bí ẹnikẹ́ni bá dàníyàn láti jẹ́ olùdarí iṣẹ́ rere ni ó fẹ́ ṣe. Nítorí náà olùdarí ní láti jẹ́ ẹni tí kò lẹ́gàn kò gbọ́dọ̀ ní ju ìyàwó kan lọ ó gbọ́dọ̀ jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ ọlọ́gbọ́n ènìyàn ọmọlúwàbí ẹni tí ó fẹ́ràn láti máa ṣe ènìyàn lálejò tí ó sì fẹ́ràn iṣẹ́ olùkọ́ni kò gbọ́dọ̀ jẹ́ ọ̀mùtí tàbí ẹni tí máa ń lu ènìyàn ṣùgbọ́n kí ó jẹ́ onífaradà kò gbọ́dọ̀ jẹ́ alásọ̀ tàbí ẹni tí ó ní ọ̀kánjúwà owó ó gbọ́dọ̀ káwọ́ ilé rẹ̀ dáradára kí àwọn ọmọ rẹ̀ máa gbọ́ràn sí i lẹ́nu tọ̀wọ̀tọ̀wọ̀ nítorí ẹni tí kò káwọ́ ilé ara rẹ̀ báwo ni ó ṣe lè mójútó ìjọ Ọlọ́run kí ó má jẹ́ ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ kí ó má bàa gbéraga kí ó wá bọ́ sọ́wọ́ Sátánì ṣùgbọ́n kí ó jẹ́ ẹni tí ó ní ẹ̀rí rere lọ́dọ̀ àwọn tí kìí ṣe onígbàgbọ́ kí ó má bàa bọ́ sínú ẹ̀gàn kí tàkúté Sátánì má bàa mú un bákan náà ni kí àwọn díákónì jẹ́ oníwà pẹ̀lẹ́ kí wọ́n má ṣe jẹ́ ẹlẹ́nu méjì wọn kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mutí para wọn kò gbọ́dọ̀ jẹ́ oníwọ̀ra ènìyàn wọ́n ní láti di ohun ìjìnlẹ̀ ìgbàgbọ́ mú pẹ̀lú ẹ̀rí ọkàn tí ó mọ́ a sì ní láti kọ́kọ́ dán wọn wò ná bí wọ́n bá jẹ́ aláìlẹ́gàn kí a wá fi wọ́n sí ipò díákónì bákan náà ni àwọn obìnrin láti jẹ́ oníwà pẹ̀lẹ́ kí wọ́n má jẹ́ abanijẹ́ kí wọ́n jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ kí wọ́n jẹ́ ẹni tí ó ṣe é gbẹ́kẹ̀lé nínú ohun gbogbo díákónì kò gbọ́dọ̀ ní aya kan lọ ó sì gbọdọ̀ káwọ́ àwọn ọmọ rẹ̀ dáradára àti gbogbo ìdílé rẹ̀ nítorí àwọn tí wọ́n bá ṣe iṣẹ́ díákónì dáradára ti ṣí ọ̀nà ipò gíga fún ara wọn wọ́n lè sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgboyà nípa ìgbàgbọ́ tí ó wà nínú Kristi Jésù mo ní ìrètí láti wá sọ́dọ̀ rẹ láìpẹ́ ṣùgbọ́n mo ń kọ ìwé yìí nítorí bí mo bá pẹ́ kí n tó wá kí o lè mọ̀ bí ó ti yẹ láti darí ètò ilé Ọlọ́run èyí tí í ṣe ìjọ ọlọ́run alààyè òpó àti ààbò òtítọ́ kò sí ẹni tí kò mọ̀ pé àṣírí ẹ̀sìn wa jinlẹ̀ púpọ̀ ẹni tí ó farahàn nínú ẹran ara tí a dá láre nínú ẹ̀mí tí àwọn áńgẹ́lì fi ojú rí tí à ń wàásù rẹ̀ láàrin àwọn aláìgbàgbọ́ tí a gbàgbọ́ nínú ayé tí a gbé lọ sínú ògo.